lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run ọba atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa ọ̀gá wa òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọba àti ọlá ọlọ́run ọba kó máa bá òjíṣẹ́ ńlá muhammadu atọrọ àlékún àánú ọlọ́run àti ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábíà nàbí sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n gba ìsìláàmù látọwọ́ rẹ̀ tí wọ́n sì dúró ti ẹ̀sìn ìsìláàmù náà tí wọ́n gbọ́ ti òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam mo fẹ́ bọ́yá pé lásìkò náà àsìkò kan tó nira ni lakin ala usrati daamu ma'ahu sallallahu alayhi wa sallam radiyallahu ta'ala anhu nípa àdúró tí wọ́n yìí òun náà ni òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam ló fi jẹ́ kó yá wípé ní bada al-islamu ghariban wa sayaudu ghariban kama bada'a fatuba lil-ghuraba ní ìgbà tí òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam tọ́lọ́ bá gbé dìde ní òjíṣẹ́ nílùú maka ní àwùjọ tó sọ wípé ní ìṣe wọn iṣẹ́ wọn ọ̀rọ̀ wọn ìhùwàsí wọn ó tako àbí kò bá nǹkan tí òṣìṣẹ́ muhammadu gbé wá sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwùjọ yìí ni wọ́n tako àmọ́ àwọn iye ìbá díẹ̀ nínú àwọn sàábàjọ́ náà lọ́hùn tí wọ́n gbà fún un tí wọ́n sì di ẹ̀sìn ìsìlámù mú tó dàbí ogun náà jọ́ náà lọ́hùn òun àná fífi sàdúrà fún sallallahu alaihi wasallam yìí pé ní tòun ti bó jẹ́ pé ní ìsìlámù náà bẹ̀rẹ̀ gariban àjòjì ní níjọ́ náà àmọ́ wọn yìí wọ́n dúró tì í bó ṣe wá ṣàdúrà fún ìbẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló ṣàdúrà fún àwọn tí wọ́n máa wà ní àsìkò kọ̀ọ̀kan lásìkò tó ṣe wípé islam ńgbà náà náà yóò máa di àjòjì ṣùgbọ́n a máa rí àwọn díẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan táná ó ló ń kà tí wọ́n ò níye anabi ni pé sallallahu alaihi wasallam fàtóbá ìlú ghuraba oríire kó máa bá àwọn àtàkọ́kọ́ máa kéré máa níye kí oríire náà kó sì máa bá àwọn tí àwùjọ kọ̀ọ̀kan yóò máa ṣàpèjúwe rú bẹ́ẹ̀ náà olóòfà dáadáa pé ní kọ́lọ́n kó ṣàlékún ìkẹ́ àtìgẹ̀ fún àwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wasallam abẹ́lọ́n kí àánú àti ìgẹ̀ náà kó máa sàn bọ̀ títí tí ó fi dórí gbogbo àwọn mùmínì òdodo gbogbo ẹni tó dúró ti ẹ̀sìn ọlọ́run bá bó ti tọ́ àti bó ti yẹ títí di ọjọ́ ẹ̀san. ọlọ́wọ́ bá gbé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó gbé títí lójíṣẹ́ abara ni àmọ́ ọlọ́wọ́ bá ṣe òǹpinya láàrin rẹ̀ àti àwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tó kù gbàtọ́lọ́ sọ fún wa ní suratul káfí wípé qul innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid faman kana yarju liqa rabbihi falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahadan. ọlọ́run ní kó jíṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa sallam kó sàlàyé fún wa kó júwe ara rẹ̀ fún wa ọlọ́run ní pé sọ fún wa pé ní innama ana basharun mithlukum gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe dá ẹnì kọ̀ọ̀kan wa náà ló dá òjíṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa sallam bá náà so abara bíi tiwa náà ni èèyàn náà ni òun náà ẹrú ọlọ́run ọba ni ẹ̀dá ọlọ́run ọba ni ìyàtọ̀ tí ń bẹ láàrin òjíṣẹ́ ńlá muhammed sallam àtàwa ni wípé yuha ilayya ọlọ́run ọba ń ránṣẹ́ sí òun òun ń gba wáhàyí látọ̀dọ̀ ọlọ́run ọba yálà láàrin àtọ́lọ́run ọba ni tí ò sí gàgà láàrin wọn àbí kọjá yí pé ní láti àárín òun àtọ́lọ́run ọba tí màláìka Jibril aleyhi salatu wa salam tí ó wà láàrin wọn gbogbo yìí tó wọ́n jẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun gba wáhàyí ní tẹ́nìkankan ò gbà ìyàtọ̀ yìí ló fi ju gbogbo ohun tó kù lọ bẹ̀rẹ̀ látòrí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ìtọ́jú pé ní àwọn onímọ̀ àwọn àfa ahlu sunnati wa jamaa ẹnu wọn kò lórí wípé afdalu hadhihi al-ummati ba'da nabiyyiha sallallahu alayhi wa sallam Abubakar Siddiq radiyallahu ta'ala anhu lẹ́yìn anabi sọ̀rọ̀ sálàm tá a bá yọ wa anabi kó nínú ìjọ anabi sọ̀rọ̀ sálàm ẹni tó tún lóore jù abakar siddiq ni ó ti lóore tó náà abakar siddiq radiyallahu ta'ala anhu kò gbà wáyé òun náà gbọ́dọ̀ tẹ̀lé kí ni Ọlọ́run bá fi rán òjíṣẹ́ ńlá Muhammadu sallallahu alayhi wa sallam òun náà gbọ́dọ̀ tẹ̀lé kí ni ànábì wí fún sallallahu alayhi wa sallam ni òtítọ́ náà lẹ́yìn rẹ̀ Umar lẹ́yìn rẹ̀ Uthman lẹ́yìn rẹ̀ Ali radiyallahu ta'ala anhum wa sahiru sahabati nabi sallallahu alayhi wa tó gbọ́n sahaba tó kù tó nípa báyìí ẹntì àgbọ́yé nínú ọ̀rọ̀ ìtìsíwájú yìí ni pé ẹ̀sìn Islam orí nǹkan méjì náà ló dúró lé lórí gẹ́gẹ́ bí hadith Irbad ibn Sariya radiyallahu ta'ala anhu nígbà tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam báyìí náà ṣe kójọ yìí àwọn náà kójọ òṣìṣẹ́ ńlá Muhammad ni wọ́n ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn náà ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń rí pé ní alaykum sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di 'addu 'alayha bin nawajiz. ìgbà tó tí títí tí ń sọ̀rọ̀ àwọn sàbíwá ní pé ní ya Rasulullah ka'annaha kalimatun muwaddi' ntọ́ ń sọ yìí ó dàbí ìgbà tó ń dágbére fún wa ni sọ àsọ́ọ̀lẹ̀ fún wa anábà ní pé ní usikum bi taqwallahi azza wa jalla alaykum bis sam'i wa ta'a òun sọ òun sọ títí àni pé òun fi wálẹ̀ lórí nǹkan méjì kitabullah wa sunnatu nabi sallallahu alayhi wa sallam a rí pé gbogbo ìjọba kọ̀ọ̀kan tí wọ́n bá fẹ́ tí wọ́n bá fẹ́ ṣe ìsípòpadà a ní nǹkan tó máa ń pè ní inagora àbí inauguration àbí handing over olórí tó fẹ́ kó gbálé yóò gbé nǹkan kan lé èyí tí ń bọ̀ lọ́wọ́ pé ó kè ibi tí mo bá ṣe dé nìyí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi òun náà ṣe ní adinova ṣùgbọ́n ìgbé ìṣe ìgbékalẹ̀ ìjọba títí rẹ̀ ó yàtọ̀ ànábì ò fà wá lé abara kankan lọ́wọ́ even though torí pé òun náà bára ìbò tó yàtọ̀ sáwa àdébí sọ̀rọ̀ sálà kò fà wá lé ẹnìkan kan lọ abakiri sèdèkò bó ti jẹ́ pé ní ó nípò tó ó sì ní ààyè tó lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ sálà ànábì ò ní pé òun ká máa lè bá kò fà wá lé Umaru lọ́wọ́ kódà Usmanu rárá bòun tó jẹ́ pé ní Usmanu bòun náà ní ààyè lọ́dọ̀ rẹ̀ débi pé ní ó tún fi ọmọbìnrin ànábì sọ̀rọ̀ sálà méjì Ali radiyallahu ta'ala anhu tó jẹ́ pé láti òun náà ni àlè ti ń bẹ lọ́dọ̀ nàbí sọ̀rọ̀ sálàm tẹ̀bi pé kọ́dà rí nú àwọn nú àwọn kan náà mùsùlùmí sọ pé tí wọ́n bá dákọ̀ àlè ti wọn wọ́n sọ pé ní rọ́bì wọ́n sọ pé ní àlè sọ̀rọ̀ wàsálàm àbí káwọn sọ pé ní karramallahu wajahu so kò sí láàbí kéèyàn sọ pé karramallahu wajahu fún àlè àmọ́ kì í ṣe pé òun nìkan òun ni àlè ṣe karramallahu wajahu fún torí pé ìtumọ̀ karramallahu wajahu ni pé eh, ìtumọ̀ rẹ̀ nù. No so àwọn yìí wá ní pé lábala wípé ní um, uh, Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu àti kékeré ìlú tó dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam so òun ò tiẹ̀ kò ṣe rádaràda kò ṣe jágbajàgba játijàti tí ń bẹ láwùjọ mọ́kànjọ́ náà lọ́hùn kò forí balẹ̀ fowósàrí kò ṣe nǹkan kárí tiẹ̀ ọlọ́run òjò bá wọn ṣe so láti kékeré wọn ló tó aládàá anabi sallallahu alayhi sallam so wọn wípé nípa bẹ́ẹ̀ so àwọn yẹn rò wípé bóyá òun tún ní ipò kan pé bóyá tó ní ààyè kan bóyá tó ní dáràjà kan ju àwọn yòókù lọ òtún ti bẹ́ẹ̀ ní kàtà fábọ̀ yẹn ni pé ní anabi fà wálé lọ́wọ́ sallallahu alaihi wasallam kitabullahi wa sunnatina lọ́wọ́ fà wálé lọ́wọ́ sallallahu alaihi wasallam so kurani àti sunna sunna àwọn méjèèjì náà tún wá nìyí a lè gbọ́ alukurani yìí àfi kó yẹ pé ní ní ìbámu sí bá a nínú sọ̀rọ̀ sálàmù ṣe túmọ̀ rẹ̀ fún àwọn sàábì rẹ̀ àtúntò pé ní ní ìbámu sí bàdàn sọ̀rọ̀ sọ́là ń ṣe hùwà sí ìbálòsí láàrin wọn àtàwọn fámìlì rẹ̀ ìbálòsí láàrin wọn àtàwọn ọmọ rẹ̀ ìbálòsí láàrin wọn àtàwọn ìyàwó rẹ̀ láàrin àwọn tán jẹ́ sàábì rẹ̀ kódà ìbálòsí láàrin òun àti àwọn tí wọn yìí ṣe mùsùlùmí àmọ́ táwọn náà máa ń wá láti ìlú míì láti Ẹ̀gbẹ́ gẹ́gẹ́ bíi bani Nàìjíríà nìní àtàwọn míì tí wọ́n jẹ́ kírísítẹ̀nì jọ́nà lọ́hùn bani Nàìjíríà bani Kàyínùkọ́ àtàwọn míì tá a tún rí bẹ́ẹ̀ náà yálà àwọn táwọn gbé nínú Medina ni àbí àwọn táwọn wá láti ìta Medina so bá ànábì ṣe ń bá wọn ṣe ọ̀rọ̀ tí ń sọ bí kọ́rẹ́ nìkan tó ṣe nǹkan tí ò da kó ní pé ilé ìtọ́sẹ̀ yìí ò da má sì bẹ́ẹ̀ mọ́ àbí kó rí ẹnìkan tó ṣe nǹkan tó da kó wá ṣe lápẹ́gbẹ́ ọ̀kárí tó ń gbìyànjú kọ́ tó má ṣe jù bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn nǹkan wáyé òun ni wọ́n wá papọ̀ tá ń pè ní sunna nù ká pè ní sunna àbí ká pè ní hadithu àbí ká pè ní oríṣiríṣi ó wà níbàámu sí ẹni tí ń bá ń ṣàlàyé àwọn nǹkan yìí tó wáá pẹ́ làwọn afá alákìídà ni àwọn sọ pé ní gbogbo nǹkan tá sọ yìí látòkè délẹ̀ sunna ni ni pé ntó bá ìlànà tí òjíṣẹ́ ńlá mọ̀ sọ̀rọ̀ sánà tó bá a mọ̀ ìtọ́jú pé ní bí wọn bá ṣe nǹkan míì tó yàtọ̀ sí bídíà ni wọ́n pè so nínú àkídà sunna ntó opposite ẹ̀ ní bídíà tọ́tàbá ní káwọ́ lọ́dọ̀ àwọn onífíkíù nítorí àwọn onífíkíù ni wípé ǹjẹ́ anabi ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ njó ṣe nǹkan báyìí àbí kò ṣe tó bá ṣe ànípé òkè eléyìí tó ṣe yìí àjẹpé ní tíyẹn bá ṣe àwa mùsùlùmí tá a bá ṣe kò sí láì fi ń bẹ yóò tún wá kó ṣíṣe tá a máa ṣe òun kí ni ipò rẹ̀ sí ọ̀ràn yẹn ni àbí kò tó ọ̀ràn yẹn ní táwọn onífíkíù ntó kàn wọn nù kì í sábà kàn kó bóyá yẹn ṣe bí àbí kò ṣe bí díà àwọn oníhàdíìsù ntọ́ka àwọn aládìísù ni wípé ntọ́ọ̀ṣe yìí kí lẹ́rìí rẹ̀ lórí rẹ̀ ẹ̀rí mi ni ok àwọn àwọn pé nǹkan tó pè lẹ́rìí rẹ̀ yìí ta ló ṣe àfitì rẹ̀ sí ṣé ọlọ́run ló ṣàfitì rẹ̀ sí ni tàbí ọlọ́run bá ló ṣàfitì rẹ̀ tàbí pé ní kuranu jówi ni pé ní tí mo ṣe yìí ó tọ́ torí pé ní qala Allahu subhanahu wa ta'ala fi surati kada, fi ayati kada ndí mo ṣe tẹ bá lè wòwó ẹ̀rí ó wà ní suratu báyìí ó sùn àní suratu báyìí àyà báyìí ẹ̀bà ń bẹ̀ yìí gbogbo wa pátápátá ọ̀la lágbára àti wò kò sẹ́ni tí ò lè ní tí ò lè gbé Kùránì sura ò lọ pé rí suratu Baqara ni ok suratu Baqara mo sì àyà ẹlẹ́ẹ̀kẹ́ ló àyà two eighty five ni ok two eighty five bẹ́ẹ̀ ni ìbẹ́ńbẹ́ lóòótọ́ gbogbo àlárí so eléyìí kò bùkátà sí ká ní àlékún màkàn tó yàtọ̀ yìí ni pé àti mọ̀ pé sí ntọ́ ntọ́ orí ìtọ́ níbẹ̀ nu Kùránì ìmẹ́mí àbí òsì gbogbo alálẹ́ ma ndo àtúnbùkátà sí àwọn àlàyé míì tí ó jẹ́ ká tó lè gbọ́ yìí jù bẹ́ẹ̀ lọ àmẹ́lẹ́nu wípé ní afẹ́ màmá dájú pé ntọ́ wí ń lóòótọ́ gbogbo ara lè se léyìn ó wá kó ó kó hadith sunna pé ṣé kí ni tó sọ pé ló àtẹ̀sọ̀rọ̀ sálà ń ṣe àbí òsè àwọn aládìí tó wá sọ fún wa wípé ntọ́ wí ń lóòótọ́ òótọ́ ni kí ló sì fà torí wípé ní hadith inú àwọn sàábé Umaru fàpèjúwe Umaru gbà wá gẹ́gẹ́ bí hadith àkọ́kọ́ nù tíra àtàfẹ́ kàyé yìí Umaru gbà wá tàwa ló gbà látọ̀dọ̀ Umaru àtẹ́mí gbà wá ta ló gbà látọ̀dọ̀ bá mu tọ́ yémi àlééfé ló gbà látọ̀dọ̀ rẹ̀ tá ń gbà látọ̀dọ̀ bá mu lẹ́ẹ̀fí Yahya gbà látọ̀dọ̀ ti tiẹ̀ ṣùgbọ́n èsì mo wá bọ̀ nù àmọ́ àmọ́ yìí pé ni Umaru òun ló kọ́ lágbájá ní kéwú lágbájá òun ló kọ́ làkàtàgbé ń kéwú làkàtàgbé ń ló kọ́ òun ṣùgbọ́n èsì mo títí tó fi dórí àwọn táwa lónìí olófàtọ́ yẹ pé ní ìmáàmù Ibn Mubarak rahimahullah rahmatan wasi'a ọ̀kan lára àwọn àfa àwọn onímọ̀ ó ní wípé al-isnadu min ad-din falawla al-isnadu laqala man sha'a ma sha'a ìsìnádù ntọ́ wí mbọ́lọ́ ti rí a gbogbo lẹ́nu àfa mi àfa àtẹ̀mọ́lọ́ ti gbọ́ so ó gbọ́dọ̀ dé títí tí ó fi kọ́ni sẹ́lẹ̀ musalawà sálàm tí o bá wá kàn án tó bá ilé gé láàrin ẹ̀jẹ̀ pé ní kíní òun ò sọ rí nu àní gba àdìsí òun wọlé so a rí i pé gbogbo akíní yìí ó takora i mean ó lọ́mọra wọn ó fara wọn lọ́wọ́ alákìídà wọn nídìí ká máa wípé ní ntáwọn fẹ́ sàmúrò ẹ̀ lẹ́pẹ́ kíní yà àkìídà ni tíyẹn bá ṣe tó takò bídíà ni àfi ká rí àwọn aládìí fi pé ǹjẹ́ kini ní sunna nilo àbí kì í ṣe sunna àwọn àníwọ̀n sọ pé ah, sunna nílò tọ́ aládìí ìsìn ló sọ fún wa pé ní bílẹ̀ ṣe i mean eh, ó gbà wá lóòótọ́ ó sì fẹsẹ̀ nílẹ̀ àwọn onífíkìwù náà tó yẹ pé nǹkan tó kà wá ni wípé kíní yìí ọ̀ràn yẹn ni ká ṣe fàpèjúwe ní sìn pé márùn lójúmọ́ ọ̀ràn yẹn ni kí ni ẹbúlẹ̀ rí rẹ̀ nbẹ́nu ah, Al-Qur'ani òde ni nbẹ́nu sunna àdìsù àbí nǹkan tó bá fi sunna àwọn onífíkìwù náà àwọn ẹlẹ́mọ̀ àbọ̀ṣe àmọ́ àwọn aládìí sọ fún wọn pé ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rí ẹ̀rí pé ní Imam Malik gbà wá látọ̀dọ̀ Imam òun gbà wá látọ̀dọ̀ àfa rẹ̀ bẹ́ẹ̀ zuri fàpèjúwe zuri òun náà gbà wá látọ̀dọ̀ eh, Nafi' Nafi' gbà wá látọ̀dọ̀ Ibn Umaru Ibn Umaru ló ń gbọ́ lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam fàpèjúwe ìtànpẹ̀ ní sílẹ̀ tọ́lú zahabiyya so ok àwọn onífíkì náà ni yóò pè àjẹpẹ́ ní àárín kan gbára lé Ah, àwọn onímọ̀ mẹ́rẹ̀ẹ́ta tá a wá sọ yálà ká sọ ni àwọn oní hadithi ni àbáwọn oní ni gbogbo wọn pátápátá pátápátá níta fẹ́ ṣe náà ni wípé níta bá ṣe nínú ẹ̀sìn àní kó ní àkọọ́lẹ̀ kó ní àgbọ́yé àmọ́ wá dìde a ti wá ni yálà aláfẹ́ gbàgbọ́ tá a pè ní ni ah, gbogbo àwọn àdìsá wa ní orí yìí àwọn kan wá dìde wọn ni pé bàbá tiẹ̀ lo àdìsó náà àgbọ́yé ìgbọ́ àdìsó kọ̀ọ̀kan yé kì í ṣe pé ní àwa là á ṣẹ̀ṣẹ̀ gbé àgbékalẹ̀ rẹ̀ àfi ká mọ báwo ni òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam bó ṣe tó àdìsó kọ̀ọ̀kan torí pé ní bàbá mọ̀ bàbá ti tú ìkọ̀ọ̀kan rẹ̀ àá máa gbé gbági ni. Ba, tọ́lá àwọn míì máa ń bẹ àti tá a ti lọ ní pé láti Kùránì pé a lè gbọ́ Kùránì yìí àfi ká máa kí ní ànábì sọ̀rọ̀ sálàm bá wí. àwọn akámi rẹ pé ní òjíṣẹ́ lọ́mọ sọ̀rọ̀ sálàm kò tú àyà Kùránì náà sì ni bó ṣe sọ̀ kalẹ̀ fáwọn ànábì sọ̀rọ̀ sálàm gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe kó àwọn sàábì rẹ̀ kò túmọ̀ rẹ̀ pé a eléyìí ẹ má pè báyìí báyìí ni ẹ pè àwọn míì wọn bẹ tọ́ àwọn tí ò tú àwọn àfàpadà wá wò wọn ni pé òkè àjẹpọ̀ àwọn tí ò tú yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ lábẹ́ nǹkan tá a máa ń pè ní àkéédà sọ àwọn afáàní pé gbogbo tó bá ti ajẹ́ bẹ́ẹ̀ ní tó bá ti jẹ́ gẹ́gẹ́ bí àwọn bóyá ayàkúrá ni bóyá hadith ni wọ́n ní pé àmì rúhà kàmájàt ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́n bẹ́ẹ̀ ṣe gbẹ́lẹ́nu wa bẹ́ẹ̀ náà náà tó gbà káwa náà ṣe gbẹ́lẹ́nu náà tó gbà fún wọn bẹ́ẹ̀ títí ó fi dá nàbísọ̀rọ̀ sálàm tó fi lọ́dà àṣàbí bẹ́ẹ̀ làánà àṣàbí náà sì gbà lọ́dà nàbísọ̀rọ̀ sálàm ànábì ò tu fún wọn àánú ò sì tu fún àtìmọ̀ lẹ́yìn wọn àtìmọ̀ náà ò sì tu fún àtìmọ̀ lẹ́yìn wọn títí ó fi dé àsìkò kan táwọn yẹn ń béèrè kan béèrè fún àpèjúwe. a pe inú al ni qawlu ta'ala wa innal ladhina yubayi'unaka tahta shajara innama yubayi'una Allaha yadullahi fawqa aydihim àyá al-Qur'an ni pẹ̀tọ́lọ̀ ń sọ pàtàkì àti ipò àti àyè táwọn àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àtọ̀rọ̀ bọ́ wà ní àwọn tí wọ́n tí wọ́n ṣe tọ́ba àfẹ́ anamọ̀ sọ̀rọ̀ nígbà tí wọ́n fẹ́ jagun Ridwan bàtà anamọ̀ sọ̀rọ̀ tó rán Osman lọ́ọ̀lì bá àwọn ará Maka ìró wa kan sọ̀rọ̀ sálà pé wọ́n ti pa Usman anábìyà ní kò tẹ̀ àwa jagun lóòótọ́ àwọn ibi tọ́rọ̀ wa dé yìí ní sojú sọba àwọn tí wọn ò dágbére ipá wọn lè jagun ọ̀rọ̀ wa fẹ́ di ogun wa kó pé ẹni tó bá láyà kó wa wọ̀ ìwọ tó bá mọ̀ wípé ní ọ̀ tẹ̀lé mi ọ̀yà wa ṣe béyà yìí ni pé wa wa bọ́lọ̀ sàdéhùn kàmá sọ wípé ní wa gbọ́wọ́ wa bọ́ ọlọ́run ṣe àdéhùn torí tá bá ní pé wa gbọ́wọ́ yóò tó túmọ̀ sí sí nǹkan míì so a gbọ́wọ́ àmọ́ wa bá ọlọ́run bá ṣe àdéhùn so lọ́bi di pé ni wọ́n ń ṣe béyà ọlọ́wà ni pé òun jẹ́rìí sí ìsàdéhùn tí wọ́n ṣe wọn kódà òun ọlọ́run ọba gan-an náà òun náà fi ọwọ́ tó ń bẹ lórí ọwọ́ gbáṣẹ́ ń gbọ́wọ́lé ọwọ́ rẹ̀ àdẹ́sọ̀rọ̀ sálàmù tángbélé tángbélé tángbélé tángbélé kódà ọ̀tọ̀mọ́nù tí ò sí ń bẹ àdẹ́sọ̀rọ̀ sálàmù wá gbé ọwọ́ títí ọ ní ti ọ̀tọ̀mọ́nù náà ni ọlọ́wà náà ni pé ọwọ́ tòun náà wá ni ọlọ́run náà gbé ọwọ́ tiẹ̀ ó gbé lórí ọwọ́ àwọn sàábé tí wọn náà ń gbé ọwọ́ tí wọn lórí ọ̀rọ̀ nàbí sallallahu láti àbọ̀ ọ̀rọ̀ sàdáwọ̀ pé yes a níyẹ a nípẹ̀yìn dà a níyẹ lẹ́yìn rẹ̀. a pé níbi yẹ́dùnù ọwọ́ ní èdè lárúbáwá yẹ́dùn yẹ́dùn jẹ́ ní èdè yorùbá ọwọ́ náà là ń pa ọwọ́ ọwọ́ síbẹ̀ láti rí òjìká òfin ọwọ́ gbàtàrún sọ yípe ní asárikò asárikò tó fàkùtàrú àìdíyàhùnmá gbàtàrún sọ̀rọ̀ nípa olè lọ́ni ẹni tó bá jalè yálà ọkùnrin ni àbí obìnrin ni lẹ́yìn tí alikali alikali nígbà tá a bá mú olè tán kì í ṣe pé aláàgé ọwọ́ rẹ̀ a mú lọ sí kóòtù alikali kóòtù alikali òun ó ṣègbésẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ tó bá wá di wípé adájọ́ ṣe lẹ́yìn ìwádìí tó pọ̀ wọn á di pé eléyìí ó jẹ̀bi olè lóòótọ́ ìdájọ́ inú sẹ̀ríà ní péré kí wọ́n gé ọwọ́ rẹ̀ yẹ́dù níbẹ̀ ń la fẹ́ lò yẹ́dù ọlọ́run àti yẹ́dù olè tí wọ́n fẹ́ gé anamsọ̀rọ̀ sálàmù gbàtọ́ fẹ́ tú yẹ́dù ọlọ́run ó ní yẹ́dù dáàdì kò kún kò pé bá mi ọwọ́ ọlọ́run bẹ lórí ọwọ́ bàbá tó léde tiwọn léde yorùbá a ní pé ọwọ́ ọlọ́run bẹ ní orí ọwọ́ yẹ́dù lọ́fọ́kọ̀ àìdíhìn ọwọ́ ọlọ́run bẹ ní òkè ọwọ́ wọn anabi ò tu sallallahu alaihi wasallam àwọn sàbẹ náà ò sì tu bánà ṣe gbà fáwọn tó àwọn tàbí nínú àwọn tàbí náà yìí ò ní àwọn tí wọn gbà kí ọlọ́dà àwọn sàbẹ àwọn náà tó tu fún àwọn akéwò títí wọn náà yìí àwọn Abu Hanifa ni àwọn Maliki ni àwọn Shafi'i ni àwọn Imam Ahmad àwọn yìí ń gbà kí lọ́dà tán àwọn sàbẹ àwọn náà tu tọ òdìkejì àná sọ̀rọ̀ fakutọ wa ìdíyàwó ma anasọ̀rọ̀ sanfẹ ọwọ́ níbẹ̀ ń kì í ṣe gbogbo ọwọ́ látẹ̀jìká o wọ́n yẹ pé nú èdè Lárúbáwá ọwọ́ yẹ́dù látẹ̀jìká ló fi ti bẹ̀rẹ̀ ní èdè Yorùbá náà yẹ́dù eh, ọwọ́ látẹ̀jìká ni tàbá fáwọn ìtọ́jú àwọn pé táwọn yẹn wà ní primary school pé ìyá ìkáwọ́ yóò kẹ́ ẹ̀ díjú ẹ̀ pé àwọn ọmọ ilé àwọn ọmọ ilé school wọn kà ọgbà wọn sókè ni kì í pé wọn na ilé nìkan àmọ́ nígbà tó débi ti ọwọ́ olè anábìnrin pé no tẹ́ẹ̀ bá gé nígi látẹ̀jìká ọrùn ọwọ́ lẹ́ẹ̀tì nìkan lẹ́ẹ̀gì tòtò tó bá yẹ pé ní fápútọ̀ wa ìdí àwọn ọmọ níbi tó lè ẹgẹ ọrùn ọwọ́ rẹ̀ ẹ rí i pé a ti ṣe àfitì yẹ́dùn a ti dín kù sí ọrùn ọwọ́ amátọ́lọ́hún anájọ́ sọ́lá kò tú kò kò dín kù bó ṣe wá náà ló fi gbé kalẹ̀ ọ̀nà àfàmùsọ yìí pé ní àmì ruwa bó ṣe wà náà ni ntọ́kàn wá níbi ìròyìn ọlọ́run ni pé alìmánu ká gbà pé bá ṣe wí òun ni ẹ̀sìn táwí ń bẹ. àmọ́gbà tó wá pẹ́tọ́pẹ́tọ́pẹ́tọ́pẹ́ àwọn èèyàn padà wá ń tojú tí ò yẹ kí wọ́n tojú wọ́n ń tojú ò yẹ kí wọ́n tojú bọ̀ pé ah, yẹ́dù ọwọ́ ọlọ́run ṣé ọwọ́ tiwa náà wà lọ́wọ́ ọwọ́ ọwọ́ sí ọlọ́ọ̀bá náà ọwọ́ tẹ̀ náà ní ká márùn-ún ọwọ́ tiwa ó ní oríṣiríṣi àwọn àbẹ́ẹ̀rẹ̀ tọ́lọ́ ní pé látàsà lọ́wọ́ ní àṣeyá ẹ má bí tí ò tí ò bá ti kan ẹ má dá sí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa dá sí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tojúbọ̀ nǹkan tí ò yẹ ká tojúbọ̀ wọ́n gbé gbági lọ́pọ̀lọpọ̀ tó tá bá dúró wàhálà ń sàkọ́mọ alátọ̀rí kọ̀tì tá bá dúró lórí nǹkan tá náà bí gbọ́n dúró sí ni wọn ò ní wọn ò ní ṣe bẹ́ẹ̀ tó tá a fẹ́ ní pé àwọn kan wá rori pẹ̀tọ́ wá dọ̀rọ̀ báyìí àfi ká wá sa ẹ̀sà yan àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ ìṣẹ́lá muhammadu sallallahu alayhi wa sallam kásàjọ kó lè bá a máa jẹ́ gẹ́gẹ́ bí ntàwọn máa pè ní handout ní ní èdè tiwa lóde òní pé handout kọ́ mú lọ́wọ́ tí ó tètè yá ọ kíákíá ọ̀fẹ́ sáré wà nǹkan manual tí ó easy àti wá so òní wọn wá kó jọ inú ẹ̀ òun láti rí tíra tá pè ní jamiu alayhi wa sallam للإمام زين الدين ابن رجب الحنبلي رحمه الله رحمة واسعة نوع لا تريفا كو جوي تيرا يتان كو ني منهاج السنة àtàwọn oríṣiríṣi tírà tó pọ̀ bẹ́ẹ̀ táwọn afa àkójọ wọ́n kó àwọn hadith ńjọ ní tí wọ́n bá iṣẹ́ wa mu so eléyìí tó wà níwájú wa yìí àádọ́ta hadith ló wà níbẹ̀ àádọ́ta hadith ọ̀nlọ́ànú tírà ti ibn rajab rahimahullah rahmatan wa ṣíà so aláwọn àti amina tí táwọn náà ṣe eh, táwọn náà ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà táwọn akójọ tán a rí i pé nínú ẹ̀sìn islam èdè lárúbáwá òun ni ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ heritage wa ogún títí wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ èdè lárúbáwá ni wọ́n fi kọ́ nígbà tí islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ islam kò kò tayọ arabian peninsula máàpù Saudi Arabia lónìí wọn náà pè ní Arabian Peninsula ẹ máàpù Saudi Arabia taba a bá Yaman ma tá a mm, Bahrain ma so bẹ́ẹ̀ ni Arabian Peninsula láyé alẹ́ sọlá sálám Islam ní o kọ́fà rẹ̀ nígbà náà nígbà náà sọlá so gbogbo alẹ́ tá à ń sọ yìí Lárúbáwá ni wọn lẹ́yìn rẹ̀ láyé Abubakar Siddiq radiyallahu ta'ala anhu Islam tún ẹ̀kítẹ́ ó tún ó tún ó tún gbalẹ̀ ó tún kọjá ibi tí anabi sọlá sálám fi sí so bí sí wọn bọ̀ títí òfin adọ́dọ̀ tiwa lónìí a rí i pé agbára táwọn sàábé ní láti lè gbọ́ alukurani yìí láti lè gbọ́ súnà yìí yóò ju titi wa lọ kò sí béèyàn yorùbá ni pé èyí ma ìyọ́ ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ báyìí pé ní nítorí ká wí ni pé èyí ma ìyọ́ ọ̀sọ́ ju bàbá ọ̀sọ́ lọ torí kọ́ ọ̀sọ́ tó dáyé bàbá ọ̀sọ́ àti ìyá ọ̀sọ́ náà jọ ń bẹ tó a jẹ́ pé ní <laughs> eh, bàbá ọ̀sọ́ yẹ kó mọ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ bọ̀ yorùbá ṣe wí nù ni pé àyè ma ìyá ọ̀sọ́ ju ọ̀sán lọ so àwọn lárúbáwá tán gbédè àwọn náà tó ń gba kéwú àwọn lárúbáwá náà wọ́n tó ń gba kéwú àti òbá sí òun ló fàtà pé ní anamsọ̀rọ̀ sálàm ó fún òun náà pín gbogbo àwọn ìmọ̀ lápèjúwe Ibn Abbas ó pè ní turjuman al-Qur'an wa hibru hadhihi al-umma pé òun ní ntaali pè ní translation fún ìjọ yìí òun sì ní hing tí a bá ní pé hing tí wọ́n ní pé ní. Eh, ibi tí ìmọ̀ rẹ̀ tó tó tó tó wá ìdílé tó fẹjú dé wọn á bí pé kí lọ́ọ́ fi gbà ó ní pé tó fà ní pé alukurani yìí tẹ̀ rí i pé òun ṣe arúgbó rẹ̀ yìí ni pé òun gbà á lẹ́nu àní sọ̀rọ̀ sálàm nígbà tí èsì ẹ̀mẹ́rin tó bá parí ẹ̀ tó bẹ̀rẹ̀ tó bá parí ẹ̀ tó bẹ̀rẹ̀ mi ṣe ń gba híhá pé mo ti há tán bá ń gbọ́ bẹ́ẹ̀ náà ní ń gba ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ pé ní lẹ́yìn ìyá ńlá wa aisha rọ̀dọ́lọ́ta aláhánihá yàrá wa aisha torí ọ̀kan lára àwọn àfa ibn abbas ló náà lẹ́yìn rẹ̀ tàbá fẹ́ sọ pé ní à wá ìtumọ̀ alukurani o àkọ́kọ́ lọ wo ti aisha tàbá ti rí pé ah, bá aisha ṣe túmọ̀ àyà yìí ni àjẹ́ pé ah, pọ́sù ká má tún ká má tún lọ́wájú mọ́ àmọ́ tàbá tó fẹ́ lọ́wájú kí ni ibn abbas wí atolebo na ẹ ma wo aisha ọmọ abakar ni o ọmọbìnrin abakar tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run tó ń fún un ní àgbọ́yé ìtumọ̀ alukurani fún ìjùjú bàbá rẹ̀ lọ. masha allah tabarakallah dhalika fadlullahi yìí tí mo yàṣẹ àánú ọlọ́run bọ́ni mo ti mọ fẹ́ lómi nù. tó ẹ̀fọ́ báyìí ni pé àwọn èèyàn ronú pé tí àbá tó ń túmọ̀ àwọn hadith tá a kójọ yìí náà àwọn èèyàn ó mọ tútùkùtù ńgbà àwọn alárúbáwá ń lè gbà kíw tó ajẹ́pẹ́ tí fi kó máa lè gbà kíw tó abáyání pé àfi ká tuma máa túmọ̀ hadithu hadith yìí náà nígbà pé akóyọ wípé ni yóò máa ran mùsùlùmí lọ́wọ́ àmọ́ àwọn tíra yóò máa dé àwọn abìkan tí wọ́n yé ṣe lárúbáwá lìsánù wọn kì í ṣe lìsánù àràbí àfi ká túmọ̀ rẹ̀ so nínú ẹ̀ wa ni àwọn èyí tí wọ́n á jòkó náà fún pé ká tún túmọ̀ táǹpẹ̀ ní kìtàbù táǹpẹ̀ ní jamiu al-ulumi wal-hikam ti imaamu zainuddin uh, ibn rajab al-hanbali rahimahu lọ́rọ̀ mọ́tàwáṣà èyí tí. Ah, tó ṣe ah, ibi tó ti wá bẹ̀rẹ̀ hadith tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ rárá pé eh, níta fi sọ eléyìí ni pé eh, eh, ká mọ ipò tíra tó wà lọ́wọ́ ipò tó wà ipò tó wà ní wípé òun ó wà lára àwọn tíra tí wọ́n ṣe tó kó hadith sínú bọ̀kì wá ṣe gbogbo hadith àwọn hadith tó yẹ pé ní àwa mùsùlùmí bùkátà sí a pé ní john táwa fẹ́ ṣe tíra báwọn afa àṣemọ ṣe ń jọ ni wípé wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ láti báàbù nǹkan tá ń pè ní báàbù alàkídà ìní pé àdìẹ ọkàn lẹ́yìn rẹ̀ wọn sì sọ bẹ̀rẹ̀ síbi ìbàdàtì ni pé bá a ṣe kírun ni bá ṣe gbàwẹ̀ ni bá ṣe yọ zakari bá ṣe lọ hajj ni lẹ́yìn rẹ̀ wọn sì bẹ̀rẹ̀ sí àwọn tó kù a ṣe jihadi ni àfẹ́ àìmánu wa nuzuru ń bẹ lára ìbàdàtì lẹ́yìn náà ó kan jihadi lẹ́yìn náà ó kan báàbù nìka bó la ṣe ń ṣe ìdàpọ̀ láàrin ọkùnrin àtobìnrin nílànà ti Islam kó tó wá kó di bísímọ̀ wá wa tábà lọ́wọ́ tíra tí a ń pè ní risalatu libin abi zayd Qayrawani rahimahullah rahmatan wasi'a ọ̀kan lára àwọn tíra tí ó ní tó ní oúnjẹ tó ní ìtìlẹ̀ nínú madhab Imam abala rí i pé ní bó ṣe pín tí a kọ́kọ́ pè sí àkéédà yìí ni pé bó kí ni mùsùlùmí gbọdọ̀ máa di ní àdìọ́ kà lákéédà dẹ́yìn kó tó wá ku àwọn tó kù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa nílẹ̀ Yorùbá wọn máa ń rò pé tábàtọ̀ pé ní àkéédà àkéédà pé bóyá àwọn kan tá ń pè ní tòkùnbọ̀ àfa nílẹ̀ Yorùbá àwọn tá ń pè ní tòkùnbọ̀ ni àwọn tí wọ́n lọ lè lárúbá tí wọ́n lọ lè kéwú pàápàá jùlọ Medina so àwọn ń pè ní tòkùnbọ̀ nílẹ̀ Yorùbá pé ẹ má dáhùn àwọn tí tí wọn ò kéwu lé so wọn máa ń rò wípé ní àwọn ni wọn gbé àkéèdà so àfa kan náà ń bẹ lọ́dọ̀ wa ní Ìlọrin nípa kì í ṣe àwọn eléyìí kọ́ ni wọ́n gbé àkéèdà tí ń bẹ kódà tabata wípé ní ké labi ọdún báyìí ni nílẹ̀ Yorùbá èyí e, e, wọ̀nyí lè bọ́ àgbà wọn pé yìí ń tọ́ ń ní pé ní ká tó bí mi ọ̀tá wìí ni pé kódà kí àfa alágbájá ká tó dá yìí ní tíra yìí ní ti ń bẹ. ala pé ní kódà kò sí kò á lè rí pé ká lè mú tí àti máa ń bẹ wá so tíra ń bẹ níbẹ̀ nínú rẹ̀ ọ̀nà mẹ́ta ibi àbí ti dákọ̀ àkédà bìláfùsìhà pẹ̀lú gbólóhùn so bẹ́ẹ̀ náà nírú àwọn tíra yìí náà so wọ́n wá kó àwọn àdìsò kan ara wa làwọn káyọ̀ pé ní yóò wà general ni hadith àkọ́kọ́ tí imam ibn rajab tó kọ́kọ́ kó wa òun náà ni hadithu umar ibn khattab radiyallahu ta'ala anhu kakúkú ní irun. ten minutes ló kú àbí ok ṣe kaba wò lẹ bẹ̀rẹ̀ hadith dẹ́n naam. حديث أقوق عن أمير المؤمنين رحبي عفس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها aw imra'atin yankihuha fa hijratuhu ila ma hajara ilayhi rawahu al-bukhari wa muslim hadithu yìí òun ni hadithu àkọ́kọ́ tí imam bukhari rahimahullah matan wa sàtọ́ kọ́ dákọ̀ nù sẹ́la rẹ̀ sahih bukhari òun ni hadithu àkọ́kọ́ tí ibn rajab kọ́kọ́ dákọ̀ nínú tírà ilé ibn hajar al-asqalani rahimahullah wa sàtọ́ òun la hadithu àkọ́kọ́ tona dako ìmáàmù Nawawi inú tírà rẹ̀ al-arba'in an-nawawiyya òun ni hadith àkọ́kọ́ tó kọ́kọ́ dakọ̀ àwọn afáàmù sọ pé ní pẹ̀lú hadith yìí gbogbo ti ń jẹ́ orígun Islam pátápátá òun ló dúró lórí rẹ̀ Umar ibn Khattab òun ló gba hadith yìí látọ̀dọ̀ òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam òun nìkan ló ló ń gbọ́ gbogbo àwọn sàbíbọn ti pọ̀ tó ẹnìkan kan ò gbọ́ hadith yìí lẹ́nu sallallahu alaihi wasallam àfi Umar nìkan so ọ̀nà fàtà wọn fi ń pè ní hadithul ahad ni pé hadith tẹ́nìkan gbà wá òun nìkan ló gbà wá látọ̀dọ̀ ní sọ̀rọ̀ sálàm kódà ọmọ akéwù kan náà ló tún gbà wá látọ̀dọ̀ òun náà títí ó fi dé ìpele ẹlẹ́ẹ̀kẹrin òun gbọ́ lónìkan òun náà tún ẹnìkan náà tún gbọ́ lẹ́nu lẹ́nu tiẹ̀ náà lónìkan ẹnìkan náà tún gbọ́ lónìkan títí ó fi dé orí ìmáàmù Yahaya tó ń jẹ́ àfa Bukhari àfa Muslim àfa Malik àti àfa gbogbo wọn lẹ́yìn rẹ̀ ló sáà di pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn wá ń gbà kí nàá bíbí ni pé ní innamal a'malu binniyat gbogbo ntí ń jẹ́ ìránṣẹ́ tá à ń ṣe láyé yìí pátápátá kò sí èyí tí ó bùkátà sí àníyàn ìní pé dídá wọn dídúró dáadáa wọn wọn ní òun ṣe pẹ̀lú àníyàn wa anabi sọ̀rọ̀ sọ pé ní wa innama likulli mur'in ma nawa gbogbo ntẹ́ni kálukú bá dà láníyàn lọ́kàn rẹ̀ òun náà ni ó rí. Uh, anabi afẹ́ fún wa ní àpèjúwe fífa àpèjúwe o faman kanati hijratuhu ila Allahi wa rasulihi ẹni tó bá sọ wípé nígbà tó ṣe ìṣípòpadà láti lo Mẹ́kà tó lòun lọ sílẹ̀ Mẹ́dínà torí kíni torí pé ní anabi sọ̀rọ̀ sọ́la ń pa wá láti ká ṣe bẹ́ẹ̀ pé ká gbé ẹ̀sìn wa sá kúrò níbi tí ààyè ti gbà wá àti sin lọ́hùn ká lọ síbi tí ọlọ́run yọ̀ǹda fáwọn sọ̀rọ̀ sọ́la ń pé kó lọ tòtòrí ẹ̀ náà ní bíbẹ̀ ẹ̀kọ́ ìlú Mẹ́kà yìí alhamdulilayi ó tẹ̀ mí lọ́rùn àwọn àwọn ń ṣe à ń ṣòwò ń bẹ à ń tajà à ń ṣe wá ibi tá a bí wa sínú àmọ́ gbàtọ́ làwọn ti ní pé ká kó ń bẹ tó a kó ń bẹ torí tọ́lá torí òṣèlú Muhammad sallallahu alaihi wasallam anabi ni pé fahijratuhu ila Allahi wa rasuli àjẹ pé láàdá tóun náà gbà láàdá ní tó ṣe nǹkan torí tọ́lọ́wọ́n ọba ni ó ṣe nítorí ọlọ́run anabi àti ni pé lódì kejì ẹ lòmí mẹsẹ̀ pé torí ayé ni tí ó jẹ faman kanati hijratuhu. Uh, ilà dúnìyà awi mura'atin yankihuha ya ẹ̀gbọ́n tó tẹ̀mí ntọ́n uh, fẹ́ fi ṣe jẹ́ra ntọ́ ni wípé uh, ọ̀rọ̀ àìkú wọn nílùú Madina àwọn tó ń ṣe àgbẹ̀ ń tiwọn ìlú Madina yàtọ̀ fún Maka Maka kò ságbẹ́ títí dòní ilẹ̀ wọn yìí ṣe ilẹ̀ tá máa ń gbìn nǹkan sí ìlú Madina máa ń ṣe àgbẹ̀ wọn máa ń gbìn tamuru dàbínù dáadáa títí dòní wọn sì ń gbìn nípa báyìí tó náà bá lọ bẹ́ẹ̀ òun náà rà gbẹ̀ṣe ìsirà gbẹ̀ṣe ní pẹ̀lú ògùn ọlọ́run ọba owó máa tún wọlé níbẹ̀ àbí bẹ́ẹ̀ tó ń bá lọ ìlú Mẹ̀dínà tó wọ́n ní pé àwọn obìnrin obìnrin pọ̀ Mẹ̀dínà tó tọ́nà bá lọ ìlú Mẹ́kà yìí àti ríyàwó fẹ́ ń bẹ̀ ó díẹ̀ tó ń bá sì lọ ń a ó àti yàn kí wa obìnrin lọ lọ ànábì obìnrin tí ń torí ẹ̀ lọ yóò sì rí obìnrin náà fáìjìrá tó ìlà máa hajara ilé yìí oníkálukú nǹkan tó bá torí ẹ̀ ṣe nǹkan ni ó fi rí ìtumọ̀ hadithu tí ọmọrú gbà wá nù tó àwọn afa àgbẹ̀ bá sọ lẹ́ẹ̀kan oníkálukú wa àwọn afa alákìídá àwọn ò mú tiwọn nínú hadithu yìí àwọn afọ onífíkíw àwọn ò mú tiwọn lọ́nà tí tó pọ̀ rẹ́gẹ́dẹ́ àmọ́ tó kàwọn aládìsí ni wípé ṣé hadithu yìí ó lálàáfíà àbíkó lálàáfíà ó lálàáfíà ó wá kọ́ àwọn alákìídà innamal a'malu binniyat àníyàn yorùbá náà tọ́ yẹ pé ní àníyàn ní ṣáájú iṣẹ́ àdìsí báàkì yorùbá níbẹ̀ sẹ́mu nílẹ̀ yorùbá wọn ni pé yorùbá kéwù bọ̀ tó wọn ní tíra lọ́pọ̀ yẹ pé lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń wọ́n máa ń wọ́n máa ń jáná lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ gbà sí ni wọ́n máa ń wọ́n máa ń gbé báàgì lórí pé kò àníyàn ní ṣáájú sẹ́ eléyìí bá arí ẹ̀rí fún pé yes àníyàn ní kọ́kọ́ ìyẹn wà padà níyàn náà kó tó di pé ní yóò ṣe nǹkan ó tún wá ku bó a se wa dà níyàn ló ku àwọn àfáwà níjọ náà kó sanwó ẹlẹ́sàn rẹ̀ nígbà tí Islam ṣẹ̀ṣẹ̀ ń délẹ̀ Yorùbá ṣe mọ̀ kárántí wípé Yorùbá nínú àṣà wọn wọn ní kíní kàtà bóyá Ogun ni bóyá Ọya ni bóyá Ọbàtálá ni àtòríṣiríṣi ọlọ́run wọn so wọ́n sì ní ọ̀nà táwọn náà máa fi ń gba béèrè nǹkan lọ́dọ̀ nǹkan táwọn bìlífù pé ẹni tó lè ṣe fáwọn nù so tàbátì fẹ́ ṣe nìkan dà níyàn pé Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní tó yẹ fi nǹkan lè bá wọn ní pé ká dà níyàn fi sí tó ìtumọ̀ ní pé wọ́n ń dà ó dàbí pé nílẹ̀ Yorùbá bóyá ìgbà tí àwọn afáwa sọ wípé nítọ̀ bẹ́ẹ̀ bá sin lọ́wọ́ ọba náà o ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́dà níyàn òbídìí pé ni wọ́n wá transfer nǹkan mọ̀ má ṣe má ń dà níyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n transfer lórí pé tọ̀ àti ká wí nǹkan tó ló fi pé ni wọ́n wà tẹ́wọ́ tó nílẹ̀ Yorùbá kan bá tẹ́lẹ̀ dà níyàn wọ́n tẹ́wọ́ tába tẹ́wọ́ tán so even tába pàápàá jùlọ nínú òun fàpèjúwe tába tẹ́wọ́ tán wọ́n tún wá ga díẹ̀ so kótó di pé ní wọ́n kàbára so àmọ́ bóyá bá ṣe máa ń ga bóyá bá ṣe máa ń ga níbi tọ̀hún náà bọ̀ tó dára ni pé bá ṣe máa ń wí so innamal a'malu binniyat káàbí pé àsìkò ìrun ti tó ṣe àkùnrin àbí àbágbèǹde. Okay. ìjọsìn tá à ń ṣe wọ́n pọ̀ èwo ló bùkátà kádà níyàn èwo ni ò bùkátà kádà níyàn then iṣẹ́ wo ni àníyàn gangan fẹ́ ṣe nínú àwọn ìbàdá àtiwá tá à ń ṣe so gbogbo iṣẹ́ pátápátá tá à ń ṣe tí mùsùlùmí ń ṣe kò sí tí ò bùkátà níyàn àwọn aṣẹ́ wa inú kọ́ yẹ pé ní èyí táwọn tá a eh, fi ń jọ́sìn fọlọ́wọ́n bá ní eh, àmọ́ntá pàkíyèsí ni pé àwa mùsùlùmí gbogbo ń tà ń ṣe látòkè délẹ̀ pátápátá ìbádà ni torí pé jíṣẹ́ ńlá muhammed sallallahu sọ pé ní ajaban li amri kulli muslim inna amrahu kullahu khair in asabatihu sarra shakara fakana khayran la wa in asabatihu darra sabara fakana khayran la gbogbo iṣẹ́ wa ni iṣẹ́ gbogbo ń tà ń ṣe pátápátá ìbádà ni àmọ́ ìbáàdà wa ìjọsìn ni àmọ́ ìjọsìn náà wọ́n pín sí oríṣiríṣiríṣiríṣiríṣi àwọn ìjọsìn kan tó yẹ pé ní àmọ́ ọlọ́run ní ká ṣe à ń ṣe tòyìn làwọn afáàn pè ní ibadatun ghayru ma'qulati ma'na àwọn tó yẹ pé ní ọlọ́run ní ká ṣe à ń ṣe ni tó àti gbọdọ̀ béèrè pé kí la ṣe àwọn àkàmì tó yẹ pé ní ọlọ́run ní ká ṣe but ó sọ fún wa pé ní àǹfààní bẹ́ẹ̀ fún wa ni tá a bá ṣe fáǹfààní ara wa yóò sọ pé àǹfààní tẹ́ rí o ni fàpèjúwe khudhmina muwalihim sadaqatan tutahhiruhum biha ọ̀rọ̀ ni pé àwọn olówó ká máa múnú wọn ká máa fáwọn aláìní àtàwọn bá mú un ìmútàmú kú òun yóò fọwọ́ títí wọn mọ́ bákan náà yóò sì rọ àwọn tí ò ní rọ̀ wọn lọ́rọ̀ ìbáàdà ni but ó ní nta ń pè ní humanitarian purpose nínú àǹfààní tọmọ ìdí nìyẹn ó ṣe nbẹ́nbẹ́ àmọ́ gbogbo ẹ̀ kò sí tí ò bùkátà sí àníyàn. Ah, aleykum salaam. ok ẹ jẹ́ pé ká pọ̀ sí àmì inshallah tí wọ́n ní gbogbo ya ká fi àsìkò tó kù lẹ̀ ṣé weekly ni program bí ok so ọjọ́ pé inshallah ta'ala pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba bóyá nta kama ṣe kakama kakama káàdì so kama i mean kama jẹ àlàyé pọ̀ àbí tabanka àdìsù kama mọ̀jẹ́ ká àlàyé pọ̀ kakama túmọ̀. lókè. tán bísímìlá. tó bá planning your life, your planning your life. All these people here say, okay, what are these uh, importance of the camp? And normally at least it's asan. Importance of doing good is to to be like me. And okay, they do it. Post the poor really me and the day of my sofa. Okay, jazakumullah khairan. Eh, bóyá pẹ́ díẹ̀ pẹ́ tó dé. Ok. Torí dó eh, kìí pa àṣàlàyé intensively na de bí tẹ̀ ń béèrè. Òtàtí kọ́kọ́ ṣàlàyé. Eh, ipò tí hadithu wà pé òun ni second uh, next to alukoran ló kàgùn sí alukoran nínú ara mùsùlùmí tá a lágbára máa gbára láti máa fi sin ọlọ́run ọba wa tó a ti ṣàlàyé pé ní eh, ntànpẹ̀lẹ̀ hadithu ni pé ọ̀rọ̀ tánà sọ̀rọ̀ sálà ń bá sọ gẹ́gẹ́ bí ruta kàtá nísìn hadithu ni àbí iṣẹ́ tó ṣe gẹ́gẹ́ fàpèjúwe ó kírun fáwọn sàábì rẹ̀ so apàdàgbà fún wa wà lára hadithu wà lára sunna àbí nǹkan tó rí táwọn èèyàn ń ṣe wọ́n ń ṣe kò sì kọ̀rẹ́kìtì wọn àjẹ́ pé ní ìrírí tó rí wọn tí ó dákẹ́ tí ò wí nǹkan kan ìtumọ̀ ni pé ní ìtànṣe kọ́ ó tọ́nu torí tí ò bá tọ́ ànábìyàn sálọ̀ yóò kọ̀rẹ́kìtì wọn gẹ́gẹ́ bá ṣe rí kànáà pọ̀lọpọ̀ àwọn àdéhùn so nǹkan mẹ́ta tí àdéhùn pín sí náà nù ìta yìí ni pé òun ní ń ṣe pẹ̀lú pé bóò ni àdéhùn dé dé ọ̀dọ̀ titi wa wa ti Kùránì yìí Quran mutawatiru ni wọ́n wọ́n transmit ẹ̀ sọ́dọ̀ wa ní ọ̀nà tó yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tá à ń gbà wá pọ̀ kìtẹ́ nìkan ló gba Quran wa gbogbo àwọn majority àwọn sàbí ni wọ́n gbà wá anasi wọn kọ kalẹ̀ but àdìsù mi ẹ̀ sọ́yẹ́ pé ní ẹnìkan ló gbà wá gẹ́gẹ́ àdìsù àsọ yìí lè ta sọ yìí nísìn ẹnìkan ló gbà wá mi ẹ̀ pé ní kìsẹ̀ ẹnìkan ló gbà wá àwọn tá à ń gbà wá ó pọ̀ so àwọn àfọwọ́ ní mímọ́ ti wá ṣègbìyànjú kọ́ lábẹ́ ntí Kùránì wíwá yìí pé ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa lásọ Al-Kùránì dhikra yìí kalẹ̀ ẹ̀sìn Islam yìí kalẹ̀ Ọlọ́run ti fọwọ́sà pé òun ó sọ lára sísọ tọ́lọ̀ bá fi ń sọ Islam ni wípé hadithu gan Ọlọ́run ti wá gbé àwọn àfa kàlùtọ́ pé náà wọ́n á tó pọ̀ lórí rẹ̀ bó o là á sì hadithu lẹ́sẹ̀ ńlẹ̀ àti tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n ń béèrè nù fàpọ̀jù ẹ̀ ní sìn tábàkì sídìk bá gba àdìsí wa látọ̀dà nábì tòun ti bá a ti ní pé ní ọmọ rẹ̀ àyínṣà òun lè mọ̀ túmọ̀ àdìsí but a rí i pé ọkàn wa gan ó bẹ̀lẹ̀ yìí pé ní àtàlùbọ̀ àdìsí wa látọ̀dà nábì àbákì sídìk ni ọkàn wa balẹ̀ sí àdìsí ju anybody lọ because naturally bá báwọn afáàsì bá ṣe fi yí wa nu wípé lẹ́yìn ànábì o ẹni tó tó kà ní àbákì sídìk lẹ́yìn rẹ̀ òní Umaru lẹ́yìn rẹ̀ òní Uthman lẹ́yìn rẹ̀ òní ali bá ń tẹ̀lé ní ọ̀lànà bẹ́ẹ̀ náà ni nǹkan tá bá láwọn gbọ́ látọ̀dọ̀ ànábi bó sì lọ́kàn wa nù gbogbo ntana abakiri bá lóun gbọ́ látọ̀dọ̀ ànábi sọ̀rọ̀ sálàm kọ́dà Umaru tẹ̀ níbẹ̀ yẹn wò so tó ti lóun gbọ́ tó lóun gbọ́ nù so eléyìí ń kàtígórì rẹ̀ ní pé ní hadith ń sọ̀hẹ́ but pé hadith tó lálàáfíà a very standard hadith tó fẹsẹ̀ nílẹ̀ dáadáa ìtumọ̀ náà bá gbọ́ ọ náà fẹsẹ̀ nílẹ̀ so dédé òfin dé àwọn sàbí ó wá ku àwọn tí wọ́n gbà lọ́dọ̀ títí wọn ìní pé àwọn tí abakiri sèdíkù kọ́ngéwó àwọn tí Umaru kọ́ àwọn tí Uthmanu kọ́ tá ń ní àwọn tabi'una àwọn followers àwọn companions àwọn yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn ninety percent wọn ò ní wọn wọn pass wọn pass nǹkan tá a lè pè ní validity test wọn pass yẹ so a ní ní ẹ eh, ẹ eh, doubting sí nǹkan tá a bá gbà wá ó wá kó kàtígórì tó tẹ̀lé àwọn ìnípe tábìrú tàbíìn àwọn generation ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n gba kí lọ́dọ̀ àwọn tí wọ́n gba kí lọ́dọ̀ àṣàbí so sẹ́wọ̀n bí nǹkan ṣe ń gùn sí bẹ́ẹ̀ náà ni kíní wọ́n sì mọ̀ọ́sì máa wíìkì sí ẹ̀hẹ́ àwọn yìí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn náà dáa but getting to nineteen twenty one náà àwọn náà dáa yíwọn ni àwọn Imam àwọn Zuri àwọn Lefi àwọn tí wọ́n jọ lògbà báwọn àwọn yìí náà wọ́n gúdù àmọ́ ń pa wípé ní àárí àwọn míì tí wọ́n ń wá láti ibi tí èyí ṣe ilẹ̀ lárúbáwá tánà ti di mùsùlùmí àwọn àsáwọ̀ ń bẹ báyé pé ní àwọn aládìí tí wọ́n sọ kẹ́nìkan wípé riwayatu Malik pé tí mọ́ Malik bá gba àdìsí wa látọ̀dọ̀ èèyàn wọ́n gbà wípé ní ta'dilun lirrawi anhu pé ẹni tí mọ́ Malik bá gba àdìsí wa látọ̀dọ̀ rẹ̀ ẹ bá wọlé tó wá di pé ǹjẹ́ rú tó àwọn aládìsí tíyìn bá ń jẹ́ ń wọn nígbà wa látọ̀dọ̀ rẹ o àwọn adi pé tí bá wà gbà díìsí wa látọ̀dọ̀ èèyàn ẹ̀ wá di ń tọ̀ wọn ó ti jẹ́ ń déédéé torí tí ò bá jọ ń déédéé Imam Malik nígbà díìsí rẹ̀ Imam Malik débi yí pé bí èèyàn bá jẹ́ ọmọ tó wá sí rí lẹ̀ kò nígbà o Imam Malik rí ẹnìkan ó fẹ́ pa ni pé so ó tan ẹran bíbà tí à ń fi ìbẹ ìbíta pè lára su kò jẹ́ fẹ́ fún ẹran lóúnjẹ owó fẹ́ mú ẹran ni but ó gbé oúnjẹ sí ẹnu ẹran wọn àti tẹran bá nọtsara tẹran bá rí oúnjẹ yóò wá ẹran wá sọmọ tó wá gé ẹran lẹ́sẹ̀ mo máa le pe ni tan ẹran yìí yóò tan yẹn so sam so ntí o ntí o tó fi mú ẹran tí o lè fọkàn tán àyàn náà gbọ́dọ̀ fọkàn tán léyìí ntó tó ṣe nù o ẹ wo bi táwọn táwọn aládìsí ti àwọn àkànmọ̀ fẹnu wa rọ́ọ̀fù wípé ní àdìsí yẹ bí ẹ̀ńtà gbọ́ ni ó yàtọ̀ fún kẹ́tẹ́bí àtẹ̀lẹ́ká gbọ́ àwọn tó wọ́n gbà wa wọ́n ní wọ́n ti ṣe ntánpẹ̀ ní ìtìyàtọ́ọ̀tì dé òpin so wọ́n fún wa ní àwọn àwọn restriction tó yẹ pé ní tá a bá lò ó sóko bó ṣe mo kà àpèjúwe yìí ni wọn sì wá báwọn aláṣẹ ti wá group àwọn yẹn nu so àpèjúwe ní sè mọ Malik tó wà lẹnu tó tó tó tanra tí ó gbàdí fi rẹ ó possible kẹlòmíì ní pé ah, lóòótọ́ ó tanra lóòótọ́ àmọ́ òun fúnra rárá rẹ̀ wà láyé onídéédé ni ó sì kìí ṣe parọ́ kìí ṣe wá kìí ṣe yìí so mọ Malik òun nígbàdí fi tiẹ̀ àmọ́ ó possible kárẹ́ lóbi kọ́ ẹ pé ní à ń gbà pé ó tanra ni.

Eh, independently at least to sound ni kàyẹ́ pé ní sọ̀híhún àmọ́ o lè gẹ́rì yìí ni òun náà dáa àmọ́ pa wípé ní ẹlòmíì ó support ẹlòmíì corroborate nǹkan tó gbọ́ wá òun nìyíùn so uh, ìkànnù ó wá ku hadithu hasan bí hadithu wáyé pé ní òun náà good hadithu to good ni so ntí àwọn tí wọ́n gbà wá olùdarí uh, pé ní. Uh, tàpẹ́lẹ́ yìí nísìnyí àdálà ti moral rẹ̀ ni òun ni deficiency tó ń ní àtàpẹ́ ní deficiency wọn kì í ṣe moral wọn good morally but wọn weak intellectually bóyá tábà sọ̀rọ̀ fún un nísìn tẹ́ bá padà lè bi lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀rọ̀ tí lábájá ló ń sọ̀rọ̀ kàfọ́njò ní bẹ́ẹ̀ ni kí ló wí náà tí ó bá rìpọ́tù ẹ̀ fún yín ó ṣeé ṣe kó má lè rìfíìlì rẹ̀ bí ó ṣe gbọ́ bọ̀tẹ́ ẹ bá bí less than seven days bó ṣe gbọ́ ìzálẹ̀ ni ó ṣe sọ fún yín kódà ẹni tí ń wí fún un tó bá wúkọ́ tó bá gbà tí ń wí fún un gádà tó wúkọ́ níbí kò tí gbàgbé kọ́ tó wù ún eléyìí òun náà pé ní eléyìí òun ó sì ó strong ní memory memory ẹ̀ strong bọ́dọ̀ bá tó dé pé ní memory ẹ̀ ti ń wí kìí tó pé ní kò lè kò lè capture information more than seven days wọn à ní pé kìí tẹ́ bá gbà dísìwá látọ̀ rẹ̀ lẹ́yìn seven days yóò àdéhùn hasanu ni because ó ti fall sí category àsìkò tẹ́ pé memory rẹ̀ ti ń ó ti ń drop drop ń pè ní kálíbà fún ní benefit of doubting pé ok a ní sáláì fẹ́ gbàdí tẹ̀ pátápátá but a ní gbé sí déédé ipò hadith tó gbà within seven days mo kàn fẹ́ seven days àpèjúwe ni o so because memory rẹ̀ ti ń weak àbí tó yẹ pé ní láàrin ìgbà tó wà ní éèjì ẹlẹ́ èjì ẹ̀ títí ó fi ń di bí i twenty thirty ẹ̀ tó bá máa ń kà àdìsá yòókù wọn máa sọ pé ẹlòmíì tagayara fi akhiru amurihi ẹ wọ́n sọ pé ẹlòmíì ìtàlátọ̀ àlehi kàlámù ẹlòmíì pé nígbà tó wà lọ́dọ̀ ọlọ́run fún ní ọpọlọ bàtà tó ti ń dàgbà làákàrẹ̀ rẹ̀ ti ń dínkù ṣùgbọ́n eléyìí máa affect àdìsí lọ́dọ̀ àwọn aládìsí wọ́n máa fi gírèdì àdìsí. ẹlòmíì wà tó ń gba tó ń lè gba kí wọ́n lọ́dọ̀ mọ́mọ́ ẹ̀lì kápẹ́jùwe tíra ní ń gbé lọ tó bá sì rí tíra rẹ̀ ń pẹ̀lú ògbọ́ ọlọ́run nǹkan kan ò ní nù gbogbo ń tá ní bẹ nínú tíra ó kọ kalẹ̀ àmọ́ tẹ́ báyìí lè withdraw tà lọ́wọ́ rẹ̀ so uh, agbára rẹ̀ yóò dínkù so irú ẹni bẹ́ẹ̀ náà tí n bá sì rí tíra wọn pé ní hadatha min kitabihi tí n bá ń tí bá pé máa ń ka tíra fún yín ni o ẹ má da òtún rẹ̀ àmọ́ tí n bá ń ka offered so ẹ wọ́n lò wà daraja rẹ̀ so bí kinní bó ṣe ń uh, bó ṣe ń bọ̀ nù so bọ̀tà àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run fáwọn ní agbára débi eléyìí o àwọn ọlọ́run ní kí wọ́n kí wọ́n skate through báyìí pé Imam Shafi'i ní pé ilmi ma'i haythuma yamamutu yanfa'uni sadri wi'a'un lahu la fi batni sunduqi pé ìmọ̀tọ́lọ̀ wọn bá bùn òun ó wà pẹ̀lú òun anywhere tó ń bá lọ wherever you go bí Nigeria so ó ní pé ìmọ̀ ń bẹ̀rù pé torí pé sọ́dírí ipe ní chest ìgbà àyà òun òun ní ó accommodate ìmọ̀ tó ń ní láàfin ìbátan sòǹdókì kì í ṣe pé àpàtì tó ń gbé káàkiri so wọn ò ní ìdí tíra tó ń anywhere tó ń bá dé so ọpọlọ àti ìgbáyà ìdíra rẹ̀ turu eléyìí òun àná máa ń pè ní àwọn alábá àwọn aládìsí ní ọ̀pọ̀lọpọ̀ táàmù tí wọ́n lò tí wọ́n fi ń kọ́lé báwọn èèyàn tí wọ́n sọ pé láì èèyàn jábàlù ni jábàlù òkè náà ń pè ní jábàlù sẹ́fọ̀n òkè ọlọ́run fi àwọn òkè ó fi ṣọ́ọ̀kì lẹ́lẹ̀ ni so àwọn kan wọ́n pé àwọn aládìsí máa ń pè àwọn ní jábàlù so àwọn mamu maliki ni mamu shafi'i ni mamu bukhari ni mamu muslim ni àwọn eléyìí jabalu ni wọn nínú wọn so báwọn kìnìún ṣe ń bẹnu so hadithu sahih àti hadithu hasan àti hadithu da'if but nípìlẹ̀ ẹ̀rọ tó bá ta kọ̀ jẹ́ kí mo ta ta kọ̀tà kírun nípìlẹ̀ ṣẹ̀rá àwọn classification yìí náà kì í ṣe pé láyé náà kò sí láyé náà sallallahu alaihi wasallam pé hadithu kan sahih ṣàpẹ́ láyé náà sallallahu alaihi wasallam òun ń àdírẹ́sì àwọn sàábé ni so kò tí ì sí reportation gbà náà then nígbà wọn sì ní sàbẹ tí ò bá wá sí ìjòkó yóò bi àwọn tó lọ pé kí n lè kọ́ lónìí yìí tó bí wọn náà àdísù náà bọ̀tí ẹ̀ láàrin àwọn sàbẹ ni gbogbo wọn sì ní òdòlò ni wọn but lẹ́yìn generation wọn generation títí wọn ò ní nǹkan tí tá à ń sọ yìí so but nípìnlẹ̀ méjì náà làwọn àfa àpín àdísù sí ìmọ̀ sọ̀híhún áó dọ̀ìn kò pín méjì àdísù kan sọ̀híhún hadithu kan da'if kò pé gbogbo hadithu hasan ni ẹ lẹ́yìn ìgbà tí kìíní bí ṣe ń bọ̀ bí ṣe ń bọ̀ bí ṣe ń bọ̀ ẹni tó padà wá pín tá lò títí dòní imam Tirmidhi ni pé hadithu kan sahihu ni ìkan lidhatihi ìkan lighairihi ìkan hasan lidhatihi ìkan hasan lighairihi mẹ́rẹ̀ẹ̀rin òun ló pín then dọ̀ọ́yìnfún náà dọ̀ọ́yìnfún yanjabiru dọ̀ọ́yìnfún la yanjabiru òun ló pín ìgbìyànjú títí ẹ̀ pọ̀tàwọn afá accept rẹ̀ gẹ́gẹ́ bí intellectual production tó náà tó tó tó contribute sí knowledge wọ́n accept rẹ̀ so ṣé èwo lábàá wá lò tábà ní pé hadith sọ yà bí hasanu àwọn mìíràn sọ yìí pé ní amadi pé àwọn afáàmà sọ yìí pé ní hadith da'if yuta'amalu aw yukhadhu bihi 'inda al-fada'il pé hadith tó bá lẹ a lè lò níbi àwọn àwọn fada'il iṣẹ́ àwọn pè fada'il ni pé àwọn tí ì ṣe tí ì ṣe ojúlówó iṣẹ́ tápèjúwe nísìnyí bóyá afẹ́kọ́mọlẹ́kọ̀ọ́ ni àbí nítorí jẹmọ́ pé bóyá àjẹun ni àwọn títà ṣe tí èyí ṣe ojúlówó ẹ̀sìn náà pé ní fàbáyọlò nínú Islam wọn wá ní pé àwọn tó bá jẹ́ hadith ọ̀dọ̀yìn fún pé a lè lò níbẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lábàáyé pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ concept àwọn terms yìí kí ni pàápàá wọn tò ẹ eh, lọ́dọ̀ Imam Ahmad rahimahullah ta wá sí àpò òun ní ìgbẹ̀yìn àwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin Abu Hanifa Malik Abu Hanifa kú ní one fifty ìjìrí Imam Malik ní kú one seventy two one seventy nine ìjìrí Imam Shafi'i kú ní eh, eh, two oh four ìjìrí Imam Ahmad òun kú ní two hundred and forty one òun ni last Imam mẹ́rẹ̀ẹ̀rin tó kú lọ́dọ̀ Imam Ahmad ntọ́mà ni wípé ní hadithu sahih aw hadithu da'if so. Uh, pọ̀tà àdìtú dọ̀ ìfúngbà náà náà nígbà tá à ń sọ yìí kì í ṣe ẹ̀ eh, bá fún òun ní Imam Tirmidhi padà pè ní hasan lidati àti ligeri so ọlọ́dọ̀ tuntun àwọn kà kún pé bàyẹn fún yẹn ń jẹ́bírú wa bàyẹn fún gẹ́rí láyà ń jẹ́bírú àwọn láyà ń jẹ́bírú yìí ni pé àwọn báfù weakness tó yẹ pé ní ó possible ká elevate ẹ̀ ṣe àlè àlè moderate àbí ká ká promote that eh, weakness yẹn pé ó ṣe ṣe ká dọ́gbọ́n sí i òun náà ń pè ní yẹn ń jẹ́bírú àmọ́ láàyà ń jẹ́ bírù ń sọ pé ní ó wíìkì eléyìí kódà bàbá fẹ́ páàsì ẹ̀kọ́ kò lè páàsì so òyìn ọ̀nà ọ̀nà ibrahim gangan ní lónìí so lọ́dọ̀ mamu ahmad òun náà ń pè ní pé tá a bá rí yìí tí ó pọ́sibò pé a lè dọ́gbọ́n sí òun àwọn ni pé tá a bá rí hadithu míì má a lè lu àwọn eléyìí náà so lábàá kà wípé ní àwọn nípa àwọn mamu ahmad náà sọ wípé ní a lè lu hadithu dọ̀yìn fò no kì í ṣe dọ̀yìn fò tiwa tò ní o kì í ṣe dọ̀yìn fò tí mamu tẹ́rẹ̀mì dìgbà lérò dọ̀yìn tó ń sọ̀ngbà náà ni hasanu imali dhatihi aw li ghayrihi taba lọ katira atakiyid fihi dọ̀ eh, alhadith li imamu ibn salah àti eh, tírà mi ti nawawi ṣe soyoti àtàwọn mi tàn dilẹ́yìn wọn a rí i pé wọ́n ṣàlàyé àwọn categories yìí níbẹ̀ dáadáa dáadáa so taba sọ pé ní hadith dọ̀yìn pé hadith tó lẹ bá a lè lò eh, ni pé hadith tó lẹ ní àsìkò àmọ́ ahmad yìí táwa ń pè ní hasan li ghayrihi lónìí òní kì í ṣe hadithu dọ̀ọ́ìfù nínú mùsọ́láhù tirimidi kọ́lá bọ́n tirimidi gan sọ pé ní hadith tó ń bá pé dọ̀ọ́ìfù ni bá a lè lò so ohun tó jẹ́ kàtàlá ilé ni pé tọ́rọ́pọ̀lọpọ̀ hadith lábẹ́ wípé ní wọ́n la lè lò wọ́n la lè lò làwọn pọ̀lọpọ̀ àwọn àfáà fi kó èyí tó pọ̀ pọ̀nù ẹ̀sìn hadith dọ̀ọ́ìfù ni ẹ̀sìn bá la lè lò hadith dọ̀ọ́ìfù náà so hadith dọ̀ọ́ìfù tá a òun la lè lò àmọ́ dọ̀ọ́ìfù alladhi la yanjabiru la ahada mi lè wọn ma àrífò kọlà bi àwọn afa kankan náà wà fọ ní imam kò tó so pé ní ipa lè lò tó pẹ̀lú ògo náà tó máa sàlàyé wájú sí insha allah ta'ala wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sallam.